محمد بن محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته nítẹ̀síwájú pẹ̀lú àlàyé tá à ń ṣe fúnra wa nípa tó jẹ́ ọ̀ràn yẹn kó jẹ́ àdìsọ́kàn wa àwa tá a jẹ́ mùsùlùmí tá à ń tẹ̀lé lánàá nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa sallam. bàbá ń sàlàyé fún wa nípa kádàrà wọ́n ti ṣe àlàyé nípa ìpele àkọ́kọ́ nínú àwọn ìpele kádàrà èyí tá a pè ní mẹ́rin eléyìí tí a fà pè ní al ìmà kágbà pé ọlọ́run ọba olùmọ̀ọ́ni ó ti mọ̀ nípa gbogbo nǹkan kó gbogbo nǹkan ó sì gbogbo nǹkan ó ṣe ìpele ọ̀nà ni martabatul kitaba ìpele àkọsílẹ̀ pé ntọ́lọ́wọ́n bá ń mọ̀ yẹn ó tún kọ àkọsílẹ̀ rẹ̀ ọkọ̀ àkọsílẹ̀ rẹ̀ ní sèyàn ní téèyàn ó se títí jọ́gbìndà al-qiyam níbo làtúbọ̀ tán rè yàn já sí sí nínú àlùjáná ni àbí nínú ná gbogbo ẹ̀ pátá ni Allahu Rabbul Alamin ló ti kọ́ nípa ẹnìkọ̀ọ̀kan wa. ọlọ́njẹ́ ọjọ́ dáadáa lọ́wọ́ alákọọ́lẹ̀ nínú tírà ẹnìkọ̀ọ̀kan wa. lẹ́yìn eléyìí àfààní thumma kataba Allahu fil lawhi al-mahfuz maqadir al-khalq. lẹ́yìn náà lọ́lọ́wọ́ bá wa kọ àkọọ́lẹ̀ tó pé bùbù fún àwọn ẹ̀dá sínú tírà kan wàhálà kan èyí tí wọ́n máa ń ròyìn rẹ̀ pẹ̀lú ilé al ni alawuhul mahfuz wàhálà kan ni tí ń bẹ lábẹ́ sọ wàhálà tí ń bẹ lábẹ́ sọ ayé al-mahfuz min Allah ètò ìsìnkú ọlọ́run ọba ló ń sọ kò sí ẹnìkan tó lè wọnú wàhálà yìí láti wo ohun tí ń bẹ ń bẹ à ń bọ̀sibọ́sí pé yọ wá sọ ipò wọn fi kún àbọ̀ wọn dín kù àbọ̀ wọn ti ẹ̀ pa nǹkan kan rẹ́ nínú tó wà nínú wàhálà yìí. لأنه لوح من الله محفوظ ولا كاني تسكت الله أبا وكان تسد أبو بنكان òun ló ń ṣe ìsọ wà láyé báyìí. àìsàn ti ṣe àlàyé gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àkókò tó yìí láṣẹ kọ́kọ́ àkọọ́lẹ̀ gbogbo ó títí dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá léèrè ní ìgbà tí ọlọ́wọ́n bá pa láṣẹ anikto kíkẹ́ kọ́kọ́ àkọọ́lẹ̀ ọlọ́wọ́n bá ní àgẹ́gẹ́ ní ìwọ ọlọ́run kíni kí n kọ́ọ́lẹ̀ ọlọ́wọ́n bá ní kọ́kọ́ maqadira kulli shay ila yawmil qiyama kọ́kọ́ àkọọ́lẹ̀ ń ta àpò ìbùbù fún gbogbo nǹkan títí dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama gẹ́gẹ́ ọ̀dà kọ́ fúnra rẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́n bá ló mú kọ́ọ̀ ọlọ́run ọba ló fún ma kíní ọkọ ọlọ́run ọba ló sì mú kọ̀ nǹkan tó kọ̀ torí de eléyìí báyìí eléyìí báyìí ó ti ṣẹlẹ̀ ó sì síwájú ọlọ́run ọba ní okùn máa huwa kainun ila yawmi al-qiyama kọ́ńtì ó ṣẹlẹ̀ sí ìjọ́gbìndà al torí ẹ̀ lọ́lọ́ba fi ń ṣe àlàyé fún wa ní ọ̀pọ̀lọpọ̀ nínú al nípa pọ́ǹtì kọ àkọsílẹ̀ ọlọ́run ní ma asaba min musibatin fil ardi wa fi anfusikum illa fi kitab kò sí àdánwò kan tí ó ṣẹlẹ̀ lórílẹ̀ àbí tí ó ṣẹlẹ̀ sí lára yín àbí kọjá kó àkọọ́lẹ̀ rẹ̀ ti síwájú nínú àkọọ́lẹ̀ nínú tírà tó lọ́wọ́ bá ti kọ àkọọ́lẹ̀ tó fà àkọọ́lẹ̀ sí. torí ilé yìí báyìí fama asaba al-insana lam yakun liyukhti'ah kí kálukú wa mọ̀ o pé gbogbo ń tó bá ṣẹlẹ̀ sóhun gbogbo ń tó bá ṣẹlẹ̀ sóhun kò sí bó ti ṣe lè tàtí òun lọ́fà ló fi ṣẹlẹ̀ sóhun gbogbo ń tó bá ṣe wá ní dáadáa àbí àìdá àkọọ́lẹ̀ pé kò ní ṣe wá òsì lọ́fà ló fi ṣe wá eléyìí gan-an ni pàápàá gbàgbọ́ òdodo pẹ̀lú àkọsílẹ̀ kéèyàn ọmọ ìpè tóun rí yẹn ní dáadáa tàbá ìdá àkọọ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ sóun lọ́fàá ló ń fi rí eléyìí òní pàápàá gbàgbọ́ òdodo eléyìí á mú wa máa dúpẹ́ fọlọ́run ọba lódodo lórí dáadáa ètò ṣe fún wa tá a rí gbà á sì máa mú wa ṣe sùúrù ní pàápàá lórí gbogbo àìda èyí tó bá kàn wá tí ó wù wá nítorí pé àti màáké àkọọ́lẹ̀ gbogbo àti bá àti bí yẹn ti síwájú láti ọ̀dọ̀ ọlọ́run ọba wa tó dá wa a sì mọ̀ pé nítọ́lọ́run ọba kọ pé yóò ṣẹlẹ̀ kò sí ẹni tó lè mú má eléyìí á mú kí ọkàn wọn balẹ̀ púpọ̀ nípa pé téètà ń wá bá bọ́ sí fahuwa min Allah tó bá sì kù díẹ̀ káàtó fahuwa kadhalika min Allah àti wípé gan kò sàdédé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí ìbá ṣe wípé àkọọ́lẹ̀ ti síwájú nípa rẹ̀ torí rẹ̀ ntòkó nira bọ́ àbí tó ṣe ọ́ láǹfààní mà yí pé gbogbo ẹ̀ pátá ń kọ́ ohun tá a ti pè gbogbo ní láti ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọba tó ga torí ẹ̀ nǹkan kan sì lè ṣẹlẹ̀ sí ẹ̀dá ọlọ́run yàtọ̀ sí ntọ́lọ́run ọba ti kọ fún ẹ̀ nǹkan kan lè ṣẹlẹ̀ sí yàtọ̀ sí ntọ́lọ́run ọba ti kọ fún ẹ torí di eléyìí onidila láti sọ̀rọ̀ rẹ dẹrú fọ́mọnìyàn onídìí láti sọ̀rọ̀ rẹ di fẹ́yìn ẹgbẹ́ rẹ nítorí nǹkan kan tó ń wá torí pé tí ó ṣẹlẹ̀ sí ọ́n dáadáa àkọọ́lẹ̀ rẹ ti gbẹ e. ṣùgbọ́n àmọ̀ pé gbogbo nǹkan pẹ̀lú àkókò rẹ̀ sákòókò tọ́lọ́ wọn bá dá dada dáadáa èèyàn tí ọlọ́wọ́ ọba tí ìtò kò sẹ́ni tó lè fà wá ti kó di lọ́nà àkọ́tì ọlọ́wọ́ torí di eléyìí báyìí kullan yusibana illa ma kataballahu lana sọ ìrẹ anabi muhammed sallallahu alayhi wa sallam àti gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn rẹ̀ tíjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama pé nǹkan kan ò ní sí àwa o yàtọ̀ sí ntọ́lọ́mọ bá ti kọ́ pé yóò sí wa nǹkan kan ò ní sí wa dáadáa nǹkan kan ò ní sí wa láì dáa yàtọ̀ sí ntọ́lọ́mọ bá ti kọ́ àkọọ́lẹ̀ pé yóò sí wa. torí ẹ̀ ló ti wá nínú hadith abdullahi ibn abbas radiyallahu anhuma nígbà tí anabi sallallahu alayhi wa sallam tí wọ́n ní ya ghulam inni u'allimuka kalimat ìrẹ́ ọ̀dọ́ǹde yìí mo fẹ́ kọ́ ní àwọn gbólóǹkan ihfazillaha yahfazuk sọ ọlọ́run ọlọ́run ọ̀sọ́ ihfazillaha tajidhu tujah sọ ọlọ́run ọba ọmọ ọba ọlọ́run ọba níwájú nínú àdéhìí yìí anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún yín pé wa'lam annama asabaka lam yakun liyukhti'ak wa ma akhta'ak lam yakun li yusibak màá yí pé gbogbo ohun tí ọba sí ọ láyé yìí àkọọ́lẹ̀ pé àkọọ́lẹ̀ pé kò ní sí ọ ò sí ni ló mu sí ọ bẹ́ẹ̀ sì ni tí kò sí ọ àkọọ́lẹ̀ pé yóò sí ọ ò sí ló má sí ọ subhanallah àwọn èèyàn púpọ̀ wọ́n á dìjọ́ máa rìnrìn àjò nínú mọ́tò kan náà wọ́n á dìjọ́ máa lọ sílùú kan náà dráìvà ojú ọ̀nà kan náà ìní dírẹ́bà yìí gbé gbogbo èèyàn bíi ogún bíi ogójì gbà ṣùgbọ́n gbà tí ìjàmbá ọkọ̀ bá ṣẹlẹ̀ á rí i pé nínú èèyàn bíi ogún bíi ogójì ó kí èèyàn sì má kí ikú ọ̀pọ̀ ni kọ́lẹ̀ ike báwọn ṣe kúnu ibi tí wọ́n gbà kúnu ọjọ́ tí wọ́n sì kúnu ibi tí wọ́n sì kú sínú kò sẹ́ni tó lè mú wọn kú lọ́jọ́ náà. kọ́lẹ̀ ẹlòmíín nu wọn ó lè ti wọkọ̀ ní gáréèjì kó tún á dárò pé nà òun tiẹ̀ lọ mọ́ nítorí pé ẹni tó ń lọ báyẹn ó ti kọ́ọ̀lù òun pé kó wọn mọ̀ wá mọ́ ṣùgbọ́n a tún rí i pé no dé kí n lọ kí n lọ dúró dínà màtúnṣe kọ́ọ̀tún lánìí kí ní àtúbọ̀ kó lè tí mo pọkàn pọ̀ pé mò ń lọ ẹ jẹ́ kí n máa lọ subhanallah ní ọba tẹlẹ pé ó kú lọ́nà torí kó àkọọ́lẹ̀ ti gbẹ pé ibi tí ó kù sí nánu wa ma tadri nafsun madha taksibu ghadan wa ma tadri nafsun bi ayyi ardin tamut kò sí ẹ̀mí kan tó máa tó lè rí kójọ lọ́la kò sí ẹni tó mọ̀ pé òun máa tó òun rí lọ́la tó òun rí tùjọ lọ́la kó sọ ká gbọ́ ọlọ́ni ẹ̀mí kan sì màlúwo ló kù sí kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n ńgbà tọ́jọ́ bá ti pé kò sí ọgbọ́n mọ́ lásìkò ẹ̀dá bá ti tó kò sí ọgbọ́n mọ́ ẹ̀mọ́ yẹ̀yàn náà ni ó sì fẹ́ wọ mọ́tò yẹn tí wọ́n insist kíkẹ́ mọ́tò yẹn làwọn fẹ́ wọ̀ torí pé mọ́tò tí ó kọ́kọ́ sí ní gáréjì ní ọjọ́ yẹn àwọn táwọn lọ ṣe ó wà very very important ó yẹ káwọn tètè délu yẹn ẹlòmíà tún fẹ́ fowó bọ ẹlòmíì nú nínú àwọn tó ti síwájú rẹ̀ wọkọ̀ yẹn pé àbẹ́ drop fún wa káwọ́ join mọ́tò yìí because níta ń lọ sí ó wà very very important ẹjọ́ àwọn sọ pé no àlè fún yín láyè ẹ̀ yọmọ abínú yọmọ pé no ẹ̀tún rí atún fi five hundred naira pẹ́ tí wọ́n kọ̀ subhanallah ńgbà tó lọ́wọ́ kọ́ pé ó kù lẹ́ẹ̀bà gbọ́ máa yín máa ń lọ lọ́nà ẹ̀yin tẹ̀ sí lẹ́yìn two three hours lẹ́ẹ̀bà rí i pé mọ́tò yẹn ti l'accident and gbogbo ẹni tó wà ń bẹ̀ ti kú subhanallah ẹlòmíràn máa pé ha ha àti òun àti ọlọ́run ló ní kó ọmọ wọ mọ́tò yẹn ah tó ń bá ti wọ náà ní ìtọ́ ọba wọ òní kú tọ́lọ́ ò tí kọ́ pé wò ó kú. àmọ́ tọ́lọ́ bá bá kọ́ pé ó kú mọ́tò ló sì bá kú kódà láì bọ́ ẹnìkan kankan lówó ẹnì ọkàn sọ̀kalẹ̀ pé mi ọlọ́mọ ni nínú rẹ̀ ọba máa dùn pé yẹ́s ó tún jẹ́ àga wájú àga wájú tí wọ́n máa fowó kún nílùú mi ni wọ́n bá tún fi ilẹ̀ fún ọ lọ́ba jókòó lọ́ba yan ọfẹ síwájú síwájú mọ́tò afa nígbà tí mọ́tò bá dànù wọn bá pé tọ ó ti di delay subhanallah torí di eléyìí báyìí àní kò sí tí ó sì ọsẹ àyàfi tọ́lọ̀ ọba bá ti kọ fún tí ọba ti mọ̀ bẹ́ẹ̀ òun á ní máa fẹ̀sùn kan bàbá kan léyìn ìyá kan lágbo léyìn àwọn bàbá kan wọ́n ti sọ pé ó rí àwọn màmá kan wọ́n ti sọ pé ìwọ ò ní rí nǹkan kan àfi rí i torí pé bàbá tó lóòrì sí ọ̀tí ẹ̀ náà náà kúnjọ́ kan màmá tó lóòrì sí ọ̀tí ẹ̀ níjọ́ kan yóò kúnjọ́ kan àti pé inú ìyá ni gbogbo wọn ti ń yè àwọn tí wọn lóòrì yẹn inú ìyá làwọn náà ti ń yè torí di eléyìí bá ọlọ́run bá wa dúró ní ìgbà tí mẹ́ni rẹ bá ti lágbára sí ọlọ́run pàápàá jùlọ nípa kádàrà tó ti mọ̀ ike gbogbo tó bá ṣe ọ́ àtẹ̀yí tí ṣe èyí tó rí àtẹ̀yí kò tẹ́ ọlọ́run àtẹ̀yí tó tẹ́ ọlọ́run nínú ẹ̀ tó ti mọ̀ pé gbogbo àkọọ́lẹ̀ rẹ ti síwájú falhamdulilayi wàá fọkàn balẹ̀ wàá sì dunnú wípé tọ̀ nǹkan kan sí tó strange nínú tí ń ṣẹlẹ̀ sí mi yàtọ̀ sí gbogbo ń tọ́lọ̀ wọn bá ti kọ̀. yàmùyàmù tí ó lẹ́nu èmi ni tí ó tí ó tí ó ta ọ́ ẹ̀fọn tí ó tí ó tí ó tó náà ṣe pé kí ni tó náà jẹ́ ọ́ gbogbo ẹ̀ lọ́n ti kọ́ ọlọ́run ti mọ okò èjì ọjọ́ èjì ò ní subhanallah torí gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run lọ́la mi tiẹ̀ ọ̀dà yàtọ̀ sí nǹkan mi torí di eléyìí báyìí ọlọ́run ọba ti kọ àkọọ́lẹ̀ gbogbo nǹkan torí ẹ èyí tí ò sí ọ àkọọ́lẹ̀ pé yóò sí ọ sí ni àkọọ́lẹ̀ pé yóò sí ọ sí ẹ̀sùn lábẹ́ àjàkánná nínú lẹ́yìn so atẹ́gùn sì fẹ́ ìjì burúkú jà. àjájá ìgbà tájájá gbogbo ẹni tó wà lẹ́kú wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wúlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wúlẹ̀ wọ́n kó gbogbo àwọn dọ̀tí yẹn ìgbà tó kó gbogbo dọ̀tí wọ́n bá rí pé nǹkan kò sí wọ́ nǹkan kò sí ọ́ ọ̀ ń bẹ lábẹ́ gbogbo àwọn pákó tó já ọ̀ ń bẹ lábẹ́ gbogbo àwọn páànù tó já rí pé nǹkan kò sí ọ́ àwọn ajáde tán àwọn afọwọ́ ba ìbàdí rẹ ikú ń dè kan tó dè mẹ́bẹ̀ ẹ̀rí bàbá yẹn ti sọ̀rọ̀ ó ní tìkìní bá ń bẹ láàrọ̀ òun aburú kan ò ní sí òun ọ̀tàn ara rẹ̀ jẹ aburú ń sí ọ nítorí pé nukú aburú sí ọ náà wọ́n ti bọ́ ọ lábẹ́ páànù torí pé tí ọba sábú tó bá ọ pákó ọba ti jálù ọ lórí àmọ́ náà ò tí aburu kọ́pá yóò dojú àmì nì tó fi kú àmọ́ aburú bọ̀ nítorí pé ẹni tí ikú tí ọba pa sífìlà rẹ̀ ṣé sífìlà náà kì í sábùkù náà àbùkù lónà so ṣùgbọ́n tó bá kọ́ àbùkù tó lámì láka lọ́ọ́ bá ń retí ọjọ́ kú rẹ̀ náà ń bọ̀ torí de eléyìí ọ̀dọ̀ wa jẹ̀mọ́ kágbá ìkó gbogbo ohun tó bá ṣe wá ọlọ́run bá ti kọ́ ọ. jaffatil aqlam wa tuwiyatis suhuf. àwọn gègé tó lọ́wọ́ fi kọ́ àkọọ́lẹ̀ ẹsẹ̀ wa ó ti gbẹ o ó ti gbẹ wọ́n fi eléyìí pòwe fún wa nì. wípé kò sí ọ̀nà tó tún fi lè tún àkọọ́lẹ̀ rẹ̀ kọ́ mọ́ kò sí ọ̀nà tó o fi lè tún àkọọ́lẹ̀ rẹ kọ mọ́ tó yẹ pé correction amendment adjustment kò sí ó ti síwájú wọn ti kọ́ ó ti parí dábàá wá pé ẹ ẹja ṣàtúnṣe rẹ náà kìíní yẹn ọ̀nà tó gbà wáyé ọba mú gàlà kò sí ọ̀nà tí yẹn fi lè tún ṣe mọ́. tẹ́lẹ̀ ìfihàn wáyé pé àyàfi kọ́ ọmọ abẹ́ lọ́n lọ́pọ̀lọpọ̀ pé ọ̀nà àbàkọ́ sàánú rẹ̀ àmọ́ kọ́ wa yí kádàrádà ọ̀ ń tẹ́ra ni o ẹlòmíì ó fi ìlú kan lẹ̀ yóò lọ sí ìlú mi yóò tún ti ìlú mi yóò tún bọ́ sábúlé kò mi yóò ti bẹ̀ bọ́ sí ayére kan láti pé kí wọ́n bọ̀ ń yí kádàrá ń dà bàbá kan bẹ́ńbẹ́ tí wọ́n ní à kì bá tì tọ́ba mú kádàrá tọ́ba lọ lọ́rùn yóò yí padà ní kádàrá èwo ni ó mú bọ́ọ̀ ni ó ti rí mu ń bọ̀ wọ́n gbé sí tòun rí. àní ń bẹ́ẹ̀ nu lọ́hìn màfó nínú aláàtọ́ lọ́wọ́ máa ń sọ bó ni bàbá eléyìí ó ti wá débẹ̀ bàbá tí ò rí kádàrá tiẹ̀ tó rí tiẹ̀ tó ń torí ilé má dára rẹ láàmú má fi àjẹra rẹ àkọọ́lẹ̀ ti gbẹ kò lè yí padà wọn á ní gba kádàrá ẹnìkan ó ń lò ó tó ṣe lè rí kádàrá rẹ gbà ń àti àwọn èèyàn níràwọ̀ ni ti ń ṣàìn sòkè á ní gbogbo níràwọ̀ tó fojú sí sẹ́nìkan fi wá gbàmọ́ ọ lọ pé kí ni orí rẹ̀ ló ń lo orí olórí orí olórí báwò gbogbo eléyàn ìgbàgbọ́ Yorùbá ni nítorí pé sẹ́ẹ̀ mọ̀ yín pé àwọn kì í ṣe mùsùlùmí láti pìlẹ̀ ìgbàgbọ́ kèfèrí tó wà nínú àṣà Yorùbá ìní gbogbo eléyẹn tí wọ́n fi ń dátà mùsùlùmí làwa nínú ẹ̀sìn Islam kò síbẹ̀ nìkan lè gba kádàrá ẹnìkan wọn ò ní bí ẹni náà wọn ò ní bí ẹni tí ó gba kádàrá rẹ̀ á ń bọ̀ síbọ̀sí pé ó gbìyànjú ẹ̀ torí kò sẹ́ni tí ó gbé fún un tọrọ lọ́wọ́ ọba kìí ṣe kínni kìí ṣe alábòsí wa ma rabbuka bi dhallamin lil-'abid inna Allaha la yadhlimu an-nasa shay'an walakinna an-nasa anfusahum yadhlimun ọlọ́wọ́n bá kì í fi nǹkan kan ṣe àbòsí sí àwọn ẹrú ẹ̀ àwọn èèyàn ló máa ń ṣàbòsí síra wọn àbòsí tó sì ga jù bí ká gbé kíní ẹnìkan ká fẹ́ lómi kò sí ọlọ́wọ́n bá sì lóhùn yẹn ṣàbòsí. yá ibadi inni haramtu zulma ala nafsi wa ja'altuhu bainakum muharrama fala tadalamu ẹ̀yin ẹrú mi mo sì àbòsí ṣe léèwọ̀ lórí ara mi mo sì ṣe ká ṣàbòsí léèwọ̀ láàrin tiyín náà ẹ gbọ́dọ̀ ṣàbòsí síra yín o. sọlọ́wọ́n bá tí èsì alábòsí ní ọmọ wa wú ọ̀ràn kó fi gbé kádàrá ẹnìkan sí wò gbé wọ̀ kọ́ wá gbé tiẹ̀ tí ọ̀dà kó gbé fóun à kìí ṣe Allahu Rabbul Alamin kò lè ṣeé ṣe láéláé torí di eléyìí wọ́n lọ ń tan ara rẹ̀ jẹ tó sọ̀rẹ́ndà fún èrò orí rẹ̀ burúkú tó ń fi ń tan ara rẹ̀ jẹ pé wọ́n ti gba kádàrá rẹ̀ nítorí ẹ̀ ló ti sọ̀rẹ́ndà àà ẹnì kò lè gba kádàrá rẹ̀ àfi tó bá fẹ́ ṣe ra rẹ̀ nítorí di eléyìí báyìí eléyìí fi hàn wá wípé kéèyàn gbà fọlọ́n ibẹ̀ ẹ̀nìsinmi wà ó àkọọ́lẹ̀ ti gbẹ òsì sí ọ̀nà tó lè gbà tó fi yí kádàrá rẹ̀ dà kò sí àfikún ọmọ abẹ́ lọ́n ẹ̀bá nàbí sallallahu alaihi wasallam sọ pé kò sí ti ó lè ṣe sábàbí kí kádàrá ó yí padà àbàdúà ìrọ̀lẹ́ tó máa ń ṣàdúà tó bá wù Ọlọ́run ó lè yí aburú mi padà fún kó di dáadáa torí ẹ̀ èyí tí wọ́n tún máa ń sọ ibi dánìkan bá tán ayé wá o tó ń bá tán ayé wá àti pé ọkùnrin ló ń wà òun ní wá lóbin tó ń bá táyé wá ọba ló ń wà òun ní wá lọ́mọ ọba tó ń bá táyé wá olówó ló ń wà òun ní wá lólòsì gbóló forí sí gbóló fojú sí tó fi wá ń wá lólòsì ní ìsìn tó ti wá ilé ìlọsẹ tí wọn ò ní tó ayé kankan wá mọ́ tó ọba ti kú dénda kìámà ló tún kàn eléyàn bẹ́ẹ̀ ní ìgbàgbọ́ àwọn kèfèrí wípé téèyàn bá kú ó tún lè tún ayé wá so nínú gbàgbọ́ kèfèrí tún ní pé tó bá tó bá kú nígbà tó jẹ́ ní ire tí ọba tán yé wa ó lè wá níwà màláìkà kọ́lẹ́ di màláìkà so tó bá sì jẹ́ ní ibú nígbà tí ọba tán yé wa ìgbàgbọ́ àwọn kèfèrí ó ní pé ó lè wá ní àwòrán èyí tó burú nínú ẹranko ó lè wá láwòrán ajá ó lè wá láwòrán ọ̀bọ ó lè wá láwòrán ẹlẹ́dẹ̀ eléyà jẹ́ ìgbàgbọ́ àwọn kèfèrí ètò ìsọ pé kò sí àyè fún nínú ìgbàgbọ́ àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n jẹ́ mùsùlùmí kò sáyè kankan tuntun wá ètò ti wáyé náà lọ sẹ́tìn tún ṣe dáadáa torí kọ́rùn rẹ ọmọ bàbà jẹ́. torí di eléyìí jẹ́fẹ̀tìlá kọlẹ́m àwọn gègé tí wọ́n fi kọ àkọọ́lẹ̀ wa ti gbẹ o kò sí tàdá lẹ́nu rẹ̀ mọ́tàbà fún wọn bọ̀ tún kọ́ watuyati suhuf ìwé tí wọ́n sì kọ àkọọ́lẹ̀ sí wọ́n ti ka wọ́n ti gbé kú o sábà pé ìwé yẹn wà tó sí wọn ò tí ì pàdé wọ́n ti pàdé wọ́n ti parí. so àwọn àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam àti àwọn ẹ̀yà alukur'ani alápọ̀nlé wọ́n ti tọ́ka sí ìtumọ̀ ńlá yìí nínú àwọn àdìsí tọ́tọ́ka sí ìtumọ̀ ńlá yìí pé àkọọ́lẹ̀ ti gbẹ́sẹ́ ibi tí wọ́n kọ àkọọ́lẹ̀ sí wọ́n ti kalẹ̀ nínú rẹ̀ onáà ni àdéhùn anabi sallallahu alayhi wa sallam tóní wa'lam anna al-ummata law ijtama'u ala an yanfa'uka bi shay'in lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak màdájú pé o tí gbogbo àwọn àjọ ṣe máa péjọ pọ̀ torí kí wọ́n lè bá fi nǹkan kan sí ọ láǹfààní o ò ní rí nǹkan kan fi sí ọ láǹfààní tó yàtọ̀ sí ntọ́lọ̀ wọn bá ti kọ fún ọ tẹ́lẹ̀ náà subhanallah kí wọ́n ní wàhálà kí ni wàhálà ìyẹn wọn àti bíbí báyìí yóò mọ àlọ sí Casablanca ibi tó fún àwọn kan wọn àti ọràn lọ́wọ́ wọn ràn lọ́wọ́ yẹ sẹmá rí ọràn lọ́wọ́ màdájú pé níta fi rí ọràn lọ́wọ́ Ọlọ́run ti kọ póòlì tẹ́lẹ̀ náà ni. èyí túmọ̀ sí pé ẹni tó lọ síbi kan tó ní kí wọ́n bóun sògùn kan kó o lè bá rí nǹkan kan tó bá rí eléyìí Ọlọ́run ti kọ pé yóò rí tẹ́lẹ̀ náà ni. tòkí wọn á ní tó tún á lọ kó bára rẹ tó ń lọ sògùn torí ẹ̀ la ṣe máa sọ ikú ẹnìkan sóògùn ó lówó tẹ́ máa béèrè pé ẹnìkan sóògùn owó ẹn àkọ́kọ́ ni pé tó bá sóògùn owó tó sì fi lówó náà àkọọ́lẹ̀ ti síwájú pé yóò lówó àmọ́ ibi tí ó gbà yàn lórí bú ni tọ́tàn àbí ọ̀tàn tontori tẹ́lẹ̀ kò sí bàbá ara ń bẹ̀ àìmọye ẹni tó náà lọ sóògùn yún tọ́lẹ̀ kó sòun fi ń bá ká ẹlòmíì tún ya wèrè ẹlòmíì bẹ̀ ló ti kú sí tó eléyìí túmọ̀ sí pé àkọọ́lẹ̀ kálukú gbé nítorí wọn bá bá ti kọ pé yóò ṣe ọ àbí wọ́n ṣe kò sí bó ti lè yẹ. sọ̀rọ̀ ìdí ẹlẹ́yìn tí gbogbo èèyàn bá péjọ pé àwọn fẹ́ sọ ọ́ dọba tọ́lọ́wọ́n bá bá lóun níjọba ń kọ́ kò sí bó ti lè dọba tẹ́lẹ̀ péjọ pé àwọn fẹ́ sọ ọ́ dolówó takọ̀ọ́lẹ̀ kó dolówó sí kò sí bó ti lè dolówó tẹ́lẹ̀ bá péjọ igbó àwọn fẹ́ sọ ọ́ déyàn pàtàkì takọ̀ọ́lẹ̀ òsìsí sí bó bẹ́ẹ̀ náà àwọn ọmọ bíi tọ́lọ́ ń sìnkọ́ náà sí subhanallah ẹrú ọlọ́run kò sí bó ṣe lè ṣe ń tọ́fẹ́ àti ń tó wù lábẹ́ ìjọ ọlọ́run àyàfi ń tó wù ọlọ́run pé rí àyàfi ń tó wù ọlọ́run pé ọba ó tó gbà fún ó sì tó fún nítorí pé ẹni tó máa ń fóríire àlàáfíà ń bẹ àlàáfíà ń bẹ fún nínú kọ́gbà fọlọ́ wọn bá wa. walaw ijtama'u anabi sallallahu alaihi wasallam ní tí wọ́n bá tún wá péjọ ala an yadurruka bi shay lórí pé àwọn fẹ́ẹ́ fi nǹkan kan ní ọ lára lam yadurruka wọn ò ní rí nǹkan kan fi ní ọ lára o illa bi shay'in qad katabahu Allahu alayka àyàfi nǹkan kan tọ́lọ̀ ti kọ pé yọ ṣẹlẹ̀ sí ọ náà subhanallah ìyẹn ní kí tí gbogbo yẹn bá pé ẹja alágbólé yín nígbà tó wá jà gbogbo wọn náà wọ́n sá sí ọ wọ́n wá ní wọ́n ti di ọ̀bẹ nìkan jà fọ́gùn gbogbo lé mú gbogbo wọn wá tàka sí ọ ipò orí àwọn fojú ẹrí mà àtótó àtàjẹ àtẹmẹrẹ gbogbo agboolé yín àti tìlú yín àti tàdúgbò yín gbogbo wọn ní a okùnbi tó gbé gbà báyìí o ti wá bọ́ sínú tàkútì àwọn báyìí nítorí wọ́n wọ àwọn làwọn obìnrin wọn ò nǹkan kan fi sí ọ àyàfi nítorí ọ̀sìn kọ́ pé ó sì ọ tẹ́lẹ̀ náà sẹ́mi pé sí ọ wọn sí ọ wọn láì. Like nítorí pọ́lọ́n ó ti yáàní tí yẹn bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ ọkàn rẹ̀ ó ti ẹ̀balẹ̀ pọ̀ gbogbo wọn pátá tí wọn bá péjọ ní gbogbo àwọn èèyàn aburú ayé yìí pátá tí wọ́n bá péjọ pé àwọn fẹ́ ní ọ́ lára pẹ̀lú nǹkan kan anabi sallallahu alaihi wasallam ni wọn ò lè ní ọ lára ṣe pẹ̀lú nǹkan kan yàtọ̀ sí ìtọlọ ti kọ pé yóò sí ọ tẹ́lẹ̀ náà tí ọba wa sàkọọlẹ pàbúrò sí ọ ńkọ́ ajẹ pé sí ọ wọn láì wọn lè rí nǹkan kan ṣe sí ọ so eléyìí tí wọ́n bá ti gbàgbọ́ nu ilé o lè dẹ́rú èèyàn o lè dẹni tí ó mọ wárí fún yàn o lè dẹni tí ó mọ sákàkà tí ó mọ bẹ̀rù èèyàn pé kí ni ọlọ́wọ́n bá tó dá ọlọ́mọ bẹ̀rù ọlọ́wọ́n bá ti fún ni lọ́mọ bẹ̀rù ọlọ́wọ́n bá tó lè má fún ni lọ́mọ bẹ̀rù ọlọ́wọ́n bá ti mú ni sẹ̀mí lọ́mọ bẹ̀rù ọlọ́wọ́n subhanallah tẹnìkan ọ̀darí lé kọ́sẹ̀yìn ọlọ́run kò sì bàjẹ́ kọ̀ọ̀kan kò burú fẹ́nìkan rí láyé kọ́sẹ̀yìn ọlọ́run torí ẹ̀ gbogbo nǹkan pátá tọ́lọ́run ọba náà ni. torí ẹ̀ lànà bíi sallallahu alaihi wasallam ni rufi'atil aqlamu wa jaffatis suhuf gègé tá a fi kọ akọ́ọ́lẹ̀ àti gbé kúrò lórí ìwé o ibi tá a sì kọ̀wé akọ́ọ́lẹ̀ sí òun náà ti gbẹ. ọwọ́ nínú hadith abi hurairah radiyallahu anhu èyí tí imaamu bukhari àti muslim tó wọ́n gbé jáde wọ́n lánàá bí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fóun wípé jafal qalamu bima anta laqin gbogbo ntọ́ bá pàdé láyé rẹ gègé ti gbẹ gègé ti gbẹ lórí ẹ̀ àti kọ àkọọ́lẹ̀ rẹ̀. ó wà nù Sahih Muslim láti ọ̀dọ̀ Jabir kí ẹ ti bó rẹ́ra wọn bá wí o lónìí kan gbogbo wọn ìdọ́gba pàdé láyé rẹ̀ gègé ti gbẹ pa rẹ̀. bọ́tílẹ̀ yìí kìí ṣe pé wọ́n ń sọ fún wa pé sọ̀rọ̀ alẹ̀ lọ́jọ́ kò tẹ́tẹ́rẹ́ dẹ̀tẹ́ lẹ̀ àà ìjọ ń sọ fún wa ni pé mọ̀pákọ̀ lẹ̀ gbẹ ṣùgbọ́n gbìyànjú nítorí pé ìyànjú rẹ ni ó mú ọ lọ síbi ntọ́lọ̀ ti kọ́lẹ̀ fún àìgbìyànjú rẹ ni ó mú ọ lọ rẹ́gí pẹ̀lú ntọ́lọ̀ kọ́lẹ̀ fún ẹni tó gbìyànjú yóò ṣe déédéé pẹ̀lú ntọ́lọ̀ nkọ́lẹ̀ fún ẹni tó jókòó tẹ́tẹ́rẹ́ yóò ṣe déédéé ntọ́lọ̀ nkọ́lẹ̀ fún nísìn wọ́n gbìyànjú ọ̀nlọ́ra ọ̀ntà ọ̀nra ọ̀ntà owó pọ̀ lọ́wọ́ rẹ owó pọ̀ àkọọ́lẹ̀ tọ́lọ̀ nkọ́ fún ọ ní pósè kínní wàá ní ẹlòmíì ò ń gbìyànjú àárọ̀ oorun ọ̀sán oorun alẹ́ oorun ó sì ṣe kó ń gbẹ ńtọ́lọ̀ nǹkan fún pé ìyá sẹ́mi pé látàrí ìṣesí kálù láti mọ kí ni ńtọ́lọ̀ nǹkan fún. ẹnìkan sì wà títí kó ná ń rà ń tà ń rà ń tà ń rà ń tà ṣùgbọ́n kàkà kó lékún sí i ń dínkù lọ́wọ́ rẹ̀ ń jojúmọ́ ni àtàrà àtẹ̀rẹ̀ láti máa kí ni ọlọ́run kọ pé kò ní ní kò bá tàjú bẹ́ẹ̀ lọ kò ní ní. ẹnìkan sì wà tó ṣe pé oorun ló sùn tó fi lówó ó sùn títí títí wọ́n fi pé bàbá rẹ̀ kú ntọ́wá kan nínú tí bàbá rẹ̀ fi lẹ̀ ọjọ́ bílíọ̀nù ah sẹ́wọ̀n pé ó sùn lówó nù àkọọ́lẹ̀ tiẹ̀ nù òun á túmọ̀ sí pé gbogbo èèyàn tó bá sùn yóò lówó kò sì túmọ̀ sí pé gbogbo èèyàn tó bá ń ṣiṣẹ́ yóò lówó so ṣùgbọ́n àkọọ́lẹ̀ kálukú bó ti ṣe wà iná ní ọba torí dèrè yìí báyìí ó wà nínú sahih muslim láti ọ̀dọ̀ jabir bin abdillah radiyallahu anhu anna rajulan qala ya rasulallah fi al-amal ẹnìkan sọ pé ojúṣe ọlọ́run kí wọ́n á là ń ṣiṣẹ́ fún fún àtọ́yẹ kọ́lọ́ ti kọ́ tí ó ṣẹlẹ̀ sí wa ó sì ti mà kò sì ní tàsé. àfi ma jaffat bihi al-aqlam wa sẹ́ni tí gègé ti gbẹ nípa kíkọ rẹ̀ sílẹ̀ tó sì jẹ́ pé a ti pè bubu rẹ̀ fáwọn èèyàn náà láti máa ṣiṣẹ́ tọ̀ àǹfíìmà yosakbal àbí iṣẹ́ tí wọ́n fẹ́ ká máa ṣe nípa ti ń bọ̀ lọ́jọ́ iwájú ni iṣẹ́ tí wọ́n fẹ́ ká ṣe nípa ti ń bọ̀ lọ́jọ́ iwájú ni àbí tí ni. tó báyìí ọkùnrin yìí ó béèrè lọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣé n tán ti kọ́lẹ̀ tẹ́lẹ̀ náà láti máa ṣiṣẹ́ tọ̀ ni àbí nǹkan tẹ́ ń bọ̀ tí wọn ò tí kọ́ nǹkan kan míì láti tọ̀ àbí so anabi sallallahu alayhi wa sallam dáhùn. so anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n dá lóhùn yìí pé jaffal qalamu bima anabi sallallahu alayhi wa sallam wọ́n dá lóhùn yìí pé qala fima jaffat bihil aqlam wa jarat bihil maqadir ohun tí gègé ti kọ tá a sì ti pè búbú rẹ̀ iná lẹ́ẹ̀ma ti torí rẹ̀ títẹ̀ o ohun tí gègé ti kọ tá sì ti pè búbú rẹ̀ náà lẹ́ẹ̀ma ti fẹ́ tọ̀ subhanallah ohun tọ́lọ̀ ti kọ tí wọ́n sì ti pe bùbú rẹ̀ iná là ń ṣiṣẹ́ tọ̀jà mà kò sí tuntun gbogbo tá a bá wù ká ṣe ayé yìí kò tuntun lọ́dọ̀ ọlọ́ ọlọ́run ti mọ̀ ó ti mọ̀ pẹ́ sí iná ló ti ti kọ́mọ aná ló ti kọ́mọ àlìjáná àwọn tẹ́sí náà ni ó sọ yín dọ́mọ aná náà ni ó sọ yín dọ́mọ àlìjáná. kọ́lá fẹ́fí mẹ́lẹ̀ amẹ́lì arákùnrin wa sọ fún anabi sọlá àṣẹlá pé ah tó bá yẹ pé nǹkan tó ti síwájú ni kí wọ́n ti ṣiṣẹ́ fún tí wọ́n ti mọ ọmọ náà ti mọ ọmọ àlìjáná ká máa sùn ní قال النبي صلى الله عليه وسلم dáhùn wọ́n ní i'malu ẹ máa ṣiṣẹ́ o fa kullun muyassarun lima khuliqa lahu torí pé ọlọ́run ọba yóò ṣe ìdẹ̀kùn fún kálukú láti ṣiṣẹ́ tí yóò ṣe déédéé nítọ́lọ́run ọba dá fún ẹni tọ́lọ̀ dá fún ná yóò ṣiṣẹ́ ọmọ ná ẹni tọ́lọ̀ dá fún alìjẹ́nà yóò ṣiṣẹ́ ọmọ alìjẹ́nà ọlọ́run ṣe wá lọ́kàn ẹni tó dá fún alìjẹ́nà. ọlọ́run ọba ní alam ta'lam anna allaha ya'lamu ma fi as-sama'i wal ard inna dhalika fi kitab inna dhalika 'ala allahi yasir ǹjẹ́ ìwọ ọmọ mi bí bí ọlọ́run ọba máa ń ti ń bẹ nínú sánmà ó sì máa ń ti ń bẹ lórí ilẹ̀ ọmọ ń ti ń bẹ nínú ilẹ̀ dájúdájú àkọọ́lẹ̀ gbogbo gbogbo màá yí ń bẹ nínú tírà. ń bẹ nínú lawhil mahfuz dájúdájú eléyìí jẹ́ ń tọ́ rọrùn fọlọ́ mímọ gbogbo nǹkan yìí jẹ́ ń tọ́ rọrùn fọlọ́ tọrọ lọ ni ọlọ́dà bó lọ́ba tó da nǹkan òsì mímọ̀ nípa da. dá sẹ́mi kíkọ̀ bá làkà yìí pé ọba tó dá nǹkan kọ́ mọ̀mọ̀ nípa tó dá ọba làkà yìí. ọlọ́run ọba ní ma في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها kò sí kò sí àdánwò kan tí ó ṣẹlẹ̀ sí ilẹ̀ bíi kí èèyàn ń mú kí ọ̀dọ́ dá káwọn èèyàn máa ron jẹjẹ kójú ọmọ rọ wọlé fi anfusikum kò sí sí àdánwò kan tí ó ṣẹlẹ̀ sí yín lára yín bí àárẹ̀ àbí kọ́ ọmọ kú àbí kí wọ́n sọnù àbí kí èèyàn ṣèṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí ń ṣe wá illa fi kitab àfi kọjá pé lọ́n ti kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ náà nínú al-lawhil mahfuz nínú wàhálà àti ń bẹ lábẹ́ sọ. min qabli an nabra'aha síwájú kọ́lọ̀ ọ̀bọ tó dálẹ̀ síwájú kọ́lọ̀ ó tó dá ọlọ́run ti kọ́ àkọọ́lẹ̀ gbogbo ní tí ó ṣẹlẹ̀ sílẹ̀ àti ní tí ó ṣẹlẹ̀ sẹ́yìn náà. kí wọn ni tọ́wọ́ sọ pé ọlọ́run ọba ọmọ eléyìí wọn kò ṣẹlẹ̀ sí ọ náà ni sẹ̀yìn ọlọ́run àá ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ kèfèrí òsínú sí ọtọ́ sẹ̀yìn ọlọ́run òsínú tó ṣẹlẹ̀ tọ́lọ́run ọba ọmọ nípa rẹ̀. dájúdájú nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí kó tó àti kíkọ wọn sílẹ̀ bẹ́ẹ̀ ti ti fẹ́ gbogbo ẹ̀ ń tó rọrùn fún ọlọ́run ọba wa tó dá wa torí pé ọlọ́run ọba ohun tó ti ṣẹlẹ̀ ó sì ma ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó sì ma ohun tí ò tí ì ṣẹlẹ̀ pé tí ó ṣẹlẹ̀ báwo ni ó ti ṣe subhanallah nínú àyà yìí ọlọ́run ọba ń sọ fún wa nípa ti pè bùbù ṣáájú kó tó ẹ̀dá rẹ̀ kó tó dálẹ̀ kó ẹ rí pé ọlọ́run ọba ga tayọ gbogbo bá ń ṣe ń lérò ẹ rí i pé ìmọ̀ ọlọ́run ọba àyà gbogbo èèyàn ti ṣe lè lérò ti mọ̀ nípa gbogbo nǹkan kó tó ó ti gbogbo ìgbésẹ̀ tí ó gbé ó sì ibi tí ti ní gbésẹ̀ ọmọ ya apá tí ó sì ó sì ibi tí ti ní tí ti ní gbogbo ẹ̀ pátá ti mọ̀ síwájú kó tó dá àti síwájú kó tó ilẹ̀ subhanahu wa ta'ala torí rẹ̀ kò sí tí ní dáadáa àbáyé dá àyàfi kó ti pọ́nlọ́mọ ọba ti kọ́ lẹ̀ o torí de ó sì ti pè bubu rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé ntọ́lọ́mọ bá kọ pé yọ ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ náà ni. àwọn àyà yìí wọ́n ń fèsì fáwọn kàdíyà àwọn tó tako kádàrà àwọn àyà yìí wọ́n ń fèsì fáwọn tó tako kádàrà pé kádàrà ń bẹ sẹ́ẹ̀. torí alimami Nawawi. rahimahullahu ta'ala nínú sharhi sahih muslim tí wọ́n ti sàlàyé sahih limami muslim wọ́n ní qala al-ulama'u rahimahumullah àwọn olùmọ̀ ọlọ́wọ́n bá kọ́kẹ́ wọn sọ yìí pé wa kitabullah tírà ọlọ́run wa lawhuhu àti wàhálà rẹ̀ wa qalamuhu àti gègé rẹ̀ wa suhuful madhkuratu àti àwọn tírà tọ́lọ́wọ́n bá sọ nípa wọn fil ahadith àtàwọn tíra tá a sọ nípa àwọn fil ahadith nínú àwọn hadith kullu dhalika gbogbo àwọn nǹkan wọ̀nyí tíra ọlọ́run wà láàkègé àtàwọn tíra tọ́lọ́wọ́ bá tí wọ́n sọ nípa àwọn náà hadith gbogbo àwọn nǹkan wọ̀nyí mimma yajibul imanu bih ọ̀ràn àyàn ló jẹ́ lórí wa pé ká gbà wọ́n gbọ́ ká gbàgbọ́ pé tíra ọlọ́run bẹ wàhálà ń bẹ tọ́jẹ́ tọ́lọ́run gègé ń bẹ tọ́jẹ́ tọ́lọ́run bákan náà àwọn tíra tí wọ́n dárúkọ fún wa nínú àwọn àdéhìí ọ̀ràn yẹn ní ká gbọ́ àwọn gbọ́. ṣùgbọ́n báwo báwo gan ni wàhálà yìí ti ṣe rí àti pé báwo irú àbá ni gègé wò ni gègé tí wọ́n ní kọ́kọ́ àkọọ́lẹ̀ gbogbo èèyàn pátákáàfà gbogbo ẹ̀dá pátákáàfà gbóhùn aláǹdá ṣe tóbi tó àti pé irú gègé wo ni gègé abàmì náà alimami nawawi ni wa amma kayfiyatu dhalik báwo ni wàhálà ṣe rí àbí báwo gègé ṣe rí àbí báwo ni àwọn nǹkan tá à ń dárúkọ àwọn èyí ti ṣe rí wọ̀sífẹ́tòhò àti kí ni ròyìn wọn fàílmòhò ìlọlọ ọlọ́run ọba nìkan ló mọ̀ nípa wọn ọlọ́run ti bẹ̀ wá ká máa tú wò ẹ wàhálà yẹn tíru wàhálà lè kí ó tà ń gbé ká ni tí ó ní àgbékọ́ lẹ́yìn náà sí pákó ni àbí pílásítíìkì àbí alumíníọ̀ táǹbẹ̀ọ̀ láti bo ló ti gùn débò táǹbẹ̀ọ̀ ṣé wọ́n kọ́ ní gbọ́ọ̀rọ̀ ni àbí níbù kí ló tán bẹ̀ ọ́ tó ó ní péjìsì táwọn abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ torí pé tí ó kànyàn èèyàn gbọ́dọ̀ ṣèwádìí ń parẹ́ àmọ́ àgbàgbọ́ pé kíní kan jẹ́ kíni al-lawhul mahfuz a sì gbàgbọ́ pé nǹkan kan jẹ́ gègé tó kọ àkọọ́lẹ̀ kò nídìí kọ́ ọmọ wádìí pé ẹ irú irú íǹkì wo ni wọ́n lò fún títà dáa àbí íǹkì òyìnbó àbí ha ọlọ́run ọ̀fẹ́ ọ́ lẹ́yìn náà ńgbà tí íǹkì rẹ̀ tẹ́sí wọ́n pààrọ̀ rẹ̀ ha tá a sọ fún ọkọ tẹ́tẹ́lẹ̀ náà so kò sí tọkọ pẹ̀lú gbogbo eléyẹn wọ́n sá ti gbàgbọ́ pé nǹkan jẹ́ wàhálà. fa'ilmuhu ila Allah ọlọ́run ọba lọ́mọ ń parẹ́ o wala yuhituna bi shay'in min 'ilmihi illa bima sha'a àti pé àwọn èèyàn ò lè rọ kiri ká nǹkan kan nínú ìmọ̀ ọlọ́run àyàfi tó bá wọ ọlọ́run kíkẹ́ mọ́ ètò bá wọ ọlọ́run kíkẹ́ ẹ̀ mà nìkan lẹ́ lè mà yàtọ̀ sílẹ̀ yẹn ètò ò wọ ọlọ́run kíkẹ́ ẹ̀ kò sí bá bá ńlá ẹni lè jẹ́ ká mọ̀ torí di eléyìí báyìí jẹ̀mọ́ ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa o ká ní ìgbàgbọ́ sí kádàrà ká mọ̀ pé gbogbo tó bá ṣe wá àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá kò ti ọ̀dọ̀ èèyàn wá ìgbà tó dáa ọlọ́run ọba ló mú wá ìgbà tó kù díẹ̀ káàtó ọlọ́run ọba náà ló mú rí bẹ́ẹ̀ ká mọ̀ wá yóò fi ìgbàgbọ́ òdodo sílẹ̀ yóò mọ wá sa ìgbàgbọ́ sọ́lọ̀ tí dáadáa bá ṣe àìkọ́dọ̀ ọlọ́run ọba ló ti wá ṣùgbọ́n táyì dáa bá ṣe yóò mọ tìran rẹ̀ máwùn èèyàn. إن تصبهم حسنة يقول هذه من عند الله وإن تصبهم سيئة يقول هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك الله أباني إن تصبهم حسنة tí dáadáa bá ṣe wọ́n wọ́n gbọ́dọ̀ náà bá ló ti wá láì dáa bá sì ṣe wọ́n wọ́n lọ́dọ̀ ọ̀hún Muhammad sallallahu alaihi wasallam ló ti wá. ọ̀dọ̀ ọlọ́run bá ní gbogbo ẹ̀sìn wa kólókóló min indillah sọ fún ọ pé ọ̀dọ̀ ọlọ́run bá ní gbogbo ẹ̀sìn wa àti dáadáa àti àìdá fa ma li haula al qawmi la ìkọ̀hún àdéhà kí ló sàn àwọn èèyàn yìí tó ṣe pé wọ́n ti ẹ̀fẹ́ má lè lágbo iye ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ. ọlọ́run bá ní má ọsọ ọbẹ̀ min hasanatin min Allah dáadáa tó sí ọ̀dọ̀ ọlọ́run ló ti wá o wọ́n má ọsọ ọbẹ̀ min sayyi'atin min nafsik aburú tó sì sí ọ̀dọ̀ rẹ ló ti wá. ẹ sì rí inú ayé alákọ̀ọ́kọ́ kullun min kejì ọlọ́wọ́ bá ètò bá sí ọ láburú ètò sí ọ dáadáa ọ̀dọ̀ ọlọ́run ti wá ètò sí ọ láburú ọ̀dọ̀ rẹ ló ti wá ọ̀dọ̀ rẹ ló ti wá kìí sì wọ́n ló fa burú síra rẹ̀ ṣùgbọ́n sábàbí wọ́n ni sábàbí wọ́n ni sábàbí tá burú fi sí ọ wọ́n ni sábàbí tá ìdá fi sí ọ nítorí pé gbogbo àìdá tó ṣe wá kí bá ti tà nàbẹ Muhammad sọlá àṣìlá ti ṣe fi hàn wá àìdá wa ló bí àìdá ẹ̀ṣẹ̀ dáadáa ni ló bí ká ìdá ó ṣe wá ó sì ṣe wá wá lókè àti abá gbọ́ lọ́wọ́ bá gbọ́ nítorí kọ́lọ́ wọn bó fi lè bá pẹ̀sẹ̀ rẹ fún wa ni ó ṣe wá nítorí kọ́lọ́ nífẹ̀ẹ́ wa ni ó lè bá pẹ̀sẹ̀ rẹ fún wa. ní ẹ̀ bá bẹ̀ lọ pé wọ́n lọ láyé ń bí mẹ́ta àtàwọn kan bá mi ó kéré ni àbọ̀ pọ̀ tọ́ ọlọ́run àti lọ́lá fún ọ níjọ́ gbẹ̀ndà àlùkìyàmà akó gbogbo àdánwò jọ fún ọ tọ́ba níjọ́ gbẹ̀ndà àlùkìyàmà ẹni tí wọ́n bá kó gbogbo àdánwò tiẹ̀ jọ dé níjọ́ gbẹ̀ndà àlùkìyàmà ó ṣègbè àbí ó ṣègbè ó ṣègbè torí ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam náà sọ yìí pé tí ọlọ́wọ́ bá bá nífẹ̀ẹ́ àwọn èèyàn kan ajjala lahumul balaa ọlọ́wọ́ bá wọn mú kàn wò yóò kàn lójú yóò jẹ́ tètè sí wọn lé ayé. irukinu ọ̀run ọ orí ọfọ kọmọ rẹ ó kú kówó rẹ ó sọnù kọmọ pàṣẹ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdánwò ni àbí ìsàdánwò àdánwò ni kéèyàn kan tí ọ lẹ́sẹ̀ mọ́lẹ̀ kẹ́sẹ̀ ó bó àdánwò ni àbí ẹsẹ̀ àdánwò kẹ́sẹ̀ ọmọ ọgò àdánwò ni láìsẹ̀ láì rò kó tí ọ ń fọdí àdánwò ni àbí ẹsẹ̀ àdánwò àdánwò ni tó ń torí di eléyìí báyìí gbogbo àwọn àdánwò yẹn ọlọ́wọ́n bá lè kàn lójú fún ọ nílẹ̀ ayé rí ìyàwó rẹ̀ ọkọ bẹ̀ jábẹ̀ ọkọ fi yọ jábẹ̀ àdánwò ni àbí ẹsẹ̀ àdánwò àdánwò ni wọ́n bàtà jábẹ̀ àdánwò ni àbí ẹsẹ̀ àdánwò àdánwò ni wàláhì gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn àdánwò ni ọlọ́run kan lójú fún ọ nílé ayé kó tètè jìyà rẹ nílé ayé díẹ̀ kó lè bá rí gbádùn lọ́la òkèèyà mọ́. lòkè àwọn aṣọ pé wọ́n lọ́n fẹ́ rádán obi tí wúlò kéré ma orí ọ̀gbọ́dọ̀ fọ́ ẹ̀dọ̀ ọ̀gbọ́dọ̀ dán inú ọ̀gbọ́dọ̀ hàn láyé kò sí kò sí kò sí mùṣkílà. tó bá di lọ́rùn tó máa kó gbogbo ẹ̀jọ́ fọ́nkọ́ àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ torí dẹ́ẹ́lì báyìí à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àti àwọn àròyìn rẹ̀ tó ga jù ó ṣe wá lọ́kàn nínú ẹni tí ìgbàgbọ́ rẹ̀ ó gbópọn tí ó ní ìgbàgbọ́ òdodo sí ọlọ́run ọba tí ó sì ní fi ọ̀kan sílẹ̀ nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo láì jẹ́ kó gbàgbọ́ ọlọ́run bá kó ṣe wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí fi ètò rẹ̀ wà nínú rẹ̀ ṣiṣẹ́ subhanakallahumma wa gẹ́gẹ́ bí ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ fún wa tí ó ṣe rẹ̀ pé ọlọ́ọ̀bá ti kọ̀ kádà pé ó yà fún ọlọ́ọ̀bá yá sáyẹn ìṣẹ̀lẹ̀. ìṣẹ̀lẹ̀ tó máa ń gbọ́ pé kádà àti kọ̀ pé bí ọ̀rọ̀ mẹ́ta ló kú pé bí gbogbo àlẹ́ mẹ́ta tó gbà pẹ̀lú ọ̀tún máa san ọ̀rọ̀ ẹ̀ka kalẹ̀ èyí pé kọ́ máa kọ́ kádà àti òkú rẹ̀ pé bóyá ọdún kan ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ gbogbo nǹkan tí wọ́n ti kó tó dá gbogbo nǹkan àwọn àkọọ́lẹ̀ tí wà tí wọ́n mọ̀ kọ lọ́dọọdún àwọn àkọọ́lẹ̀ tí wà tí wọ́n kọ oníkálukú wa nínú ìyá rẹ̀ tó gbogbo lè kó takora wọn torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé nínú àwọn kádàrá ìta ìpadà máa ń bá nínú kádàrá èyí tó ṣe pé kò sínú lawhil mahfuz nítorí pé tó wà nínú lawhil mahfuz. ọlọ́run ọba ó ní nǹkan kan kì í ṣe ìpadà kì í ba àdínkù kì í ba àfikún kì í ṣe ba. sẹ́lẹ̀ yìí tó túmọ̀ sí pé ńgbà táwọn àbísọ̀ bá àdìsẹ́lẹ̀ wọn sọ yìí pé àdúrà ló lè yí kádàrá dáadáa ó túmọ̀ mi bí èsì wọn ya wa bí èsì wọn kọ fún wa lọ́dọọdún nílẹ̀ lọ́sùn kọ́tù náà. àwọn àsọpọ̀ lè yí ó ṣe é ṣe kọjá pọ̀ ló lè yí ìràwọ̀ láti ti kan tó sọ pọ̀ ló lè yí ó ṣe é ṣe kọjá pọ̀ ló lè yí ó ṣe é ṣe kò túmọ̀ sí pọ̀ nù. ẹ wá béèrè ni. ọ̀dọ́ máa sọ àbí àwọn ọ̀nà ìgbà máa kọ́lẹ̀ kó. Allahu alam ọjọ́ ìgbésí ayé rẹ̀ ò lè yí iye ọjọ́ tó lò ọlọ́run ti sọ náà Al-Qur'an kò lè lékún kò lè dínkù. àmọ́sẹ̀ rẹ̀ ẹ lè jẹ́ kó ti bà kọ́lẹ̀ kó ti káfíńtà kákọ́lẹ̀ mi tún àmì ẹ̀gbẹ́ mẹ́kò ló ti kàn yín. àkọọ́lẹ̀ kan ló fi gbà kọ́lẹ̀ kan àdúrà náà làkọ́ọ́lẹ̀ kọ́ sàdúrà á wà yí padà sí mẹ́kò. káàdì tó máa jòkè ní láwùjọ gbogbo ìfọmọ yẹn bá kú ní oṣù máàkì tó ti lára tí ọmọ yìí tó bá fún wa máàkì yẹn ọmọ yìí tó wá sí wa ìdáfà fẹ́ àlàyé bí ewu. kò lálàyé kankan ju pé àṣetáni lọ́ba wọn sá lọ́gbẹ́ ńgbà tó tún padà wá lọ àṣetáni ló bá wọn sá lọ́gbẹ́ ńgbà tó padà wá kìí sọ ọmọ wọn bí padà o ọmọ mi wọn bí o àṣetáni wa sẹ́lẹ̀ ìlọ́gbẹ́kẹ́ lè bá gbé tì náà ni ẹ bàbá tún dé ìyàbọ̀ bàbá kan ò dé ìyá kan ọ̀bọ̀ ẹni tó kú ti ó ti kú. màlẹ́kùn sọ̀rọ̀ ló fi jẹ́ pé àwọn orúkọ yẹn kì í sùkọ́ tó dáa kẹ́nìkan máa jẹ́ Túndé kẹ́nìkan máa jẹ́ ìyàbọ̀ tẹ́tún máa mi tó tún jọ náà Yétúndé Déwádé dúró jayé má lọ mọ tọ má lọ mọ ọmọ kù láéláé má lò bá nà dúró jayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin lẹ́ẹ̀ma yòókù. tẹ́lẹ̀ yẹn túmọ̀ sí pé ẹni tó bá ti kú ti kú. ẹ rí pé àwọn màmá bàbá mi wọ́n máa ń bá yín sọ̀rọ̀ àgbọ̀ kò sí Islam ló ti pọ̀ jù fáwọn ẹ̀yin lẹ́yìn máa try láti máa islamize ọ̀rọ̀ wọn màmá kan lè gbé ńgbà tí wọ́n bí mi bí mi bí mi bí mi bí ẹ̀ẹ́mẹ̀je tí tí ń dúró ẹ̀yin kọ́ wọ́n bì wọ́n bí àwọn ẹ̀gbọ́n yín àwọn ń kú wọ́n bí àwọn ẹ̀gbọ́n yín àwọn ń kú wọ́n tó wá bí ẹ̀yin wọ́n sọ bẹ́ẹ̀ èmi náà mọ̀ ń wá ọ̀dà oúnjẹ mélòó lẹ jẹ bó kílẹ̀ fura bó láyé rí ń wá tẹ̀ tún fi lọ ẹ̀rẹ́ kò ní mọ̀ ṣe irọ́ lásán so wọn bíọ́n bíọ́n bíọ́n bíọ́n kó o tó wá dúró ìwọ kọ́ ìwọ kọ́ wọn ti kọ́kọ́ bí ìwọ ni wọn á bí kàn ṣe lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ tó ló ṣe jẹ́ pé ní ìsìn kápẹ́ wọn bí màkàn kú ẹ̀sọ́ ló kọ̀ọ̀kan tó báyìí ẹ̀sọ́ ní ẹ̀sọ́ ní ẹ̀yìn wọn ti pè é pé Khadija ẹ bá tún bí mi tọ́jọ́ pin kí lẹ́ sọ Khadiju torí tẹ bá ní òun náà lọ padà ṣé dandan ni kọ́lẹ́ tó ń gbà tẹ́ kó bíi ló kú tẹ́tùn bí mọ obìnrin náà lẹ́tùn bí ná ọwọ́ àlọ́ tún padà oyípadà ọdọkùn inú nǹkan <laughs> so nítorí de eléyìí báyìí ẹlòmíì tó wáyé kó bí obìnrin náà ni wọ́n á bí wọ́n á kẹ́ Khadija Khadija Khadija Khadija ìyàtọ̀ bá dó Khadija yóò àmọ́ àgbà àwọn orúkọ nagijẹ mọ́lọ́mọ́ ìyàbọ̀ kìnnì kan lóríṣiríṣi Khadija báwo Khadija ń tala kọ̀kọ́ ẹtú sọ mi ló kọ mi ẹtú sọ mi ló kọ mi ẹtú sọ mi ló kọ mi títí tí etí tí ó dúró tí ó fi máa jẹ́ kí ni Hafsa sẹ́mi pé gbogbo bẹ́ẹ̀ ti pa gbogbo èròkèrò ṣètánì rẹ̀ ẹ̀jẹ̀ bó ti jẹ́. lẹ́yìn náà àkọọ́lẹ̀ ni ọlọ́run bá wa kò sí tó tọ́lọ́run fẹ́ ṣe sí èsì ọlọ́run bá kọ́ àkọọ́lẹ̀ pẹ́lú mi kò ní bímọ so ó lè máa bímọ kọ́ ọmọ ọmọ kú ẹlòmíì ò sì ní bí rárá ó sì kọ́ àkọọ́lẹ̀ pẹ́lú mi ẹ̀yọ̀ kan náà ni ó dùn àwọn yòókù ipò ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ọmọ yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ọmọ yẹn nítorí pé àwọn ọmọ yẹn iná ìlànà bisalòlá sílẹ̀ sọ pé ẹni tí ọmọ méjì bá kú fún tó bá ṣe sùúrù yọ wà lìjẹ́nà tó ẹnìkan sì lọ́mọ kan ló kú fún òun wọ́n ní wọn náà wà lìjẹ́nà. ìgbà tó wá sọ pé ọmọ kan náà gbogbo ọmọ mẹ́rin tó kú sẹ́mi kó ṣe ra rẹ̀ àbí ò ṣe ra rẹ̀ ẹ wo ọlá ńlá tí ọba bẹ fún ọ wá lọ́mọ kan náà gbogbo wọn. so eléyẹn ó túmọ̀ sí yẹn ni nà. aleykum kí ló léyìn ní í pẹ̀lú ní tá a sọ lónìí. náà kò ní nǹkan kan a padà béèrè jẹ́ nàlẹ̀ mo ẹhàn lẹ́ẹ̀kan láàrin lẹ́ẹ̀kan láàrin kẹ ẹ máa dárú rẹ̀ jọ àmọ́ lónìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú kádàrá kádàrá ní sin ọ̀tọ̀ ìjọ náà ọ̀tọ̀ sá kí ló pa kádàrá àtijọ́ pọ̀ náà náà náà òun náà ẹ̀rí pé kò lè sọ ọmọ alihamudulilayi. àwọn ọmọ tó ń pẹ́ bá ti gbọ́n sí pé kádàrá pé àwọn tó wà lóyún náà tó wọ̀ ní ìbáyìí ní táwa ń sára yìí tó bá kálẹ̀ ara gbogbo náà tó lọ́wọ́ bá ṣe kálẹ̀ ara gbogbo ẹ̀ lọ́wọ́ ń sára sọ pé àwọn tí ó ṣàlàyé fún irú àwọn kò ṣàlàyé kò ṣàlàyé kì ní kò fi yé wọ́n ṣàlàyé ọ̀ wá bẹ́ẹ̀ pé kọ́lọ́run ojú yé ọlọ́run ti kọ́ ọmọ aná ó ti kọ́ ọmọ àlùjànnà náà bá a fẹ́ bá a kọ̀ wọ́n ti wà bá èyí sì dandan ní ká ọgbọ́ kọ gbà but dandan ní káwọ̀ wí tó a ti wí ó ti parí tó bá wú ọlọ́run yíyọ yóò yọ ju bó ṣe yá wa gan lọ tó ọjọ́ bó ṣe jẹ́ ẹ bó làwọn kan tó wá wọ ọ́nà táwọn kan wá lẹ́jọ́ náà sí ọ̀sábò sí níbẹ̀ wọ́ lọ. bó ló ṣe jẹ́ pé kọ̀sábò sí níbẹ̀ nígbà tí wọ́n lówó tí alábàágbé rẹ̀ ò lówó sẹ́wọ̀n pé kọ̀sábò sí níbẹ̀ ń gbà wọn àmọ́ tí wọ́n bá ní tẹ́lómi ní lọ́la gbogbo rẹ̀ ọlọ́run ṣẹṣẹ báyẹn mo rò pé yé ẹ̀hẹ́n torí pọ́pọ́lọ́ mi yẹn dọ̀tí ọ̀rọ̀ sí púpọ̀ nígbà tó bá dáa fáwọn yes normal wọ́n ìkọ́ lọ́wọ́ ṣàbòsí àmọ́ tó bá yẹ pé tiẹ̀ lọ́kàn títẹ̀lómi dùn lọ́la pé why how olùsèré jẹ́ bẹ́ẹ̀ yẹn and we are all servants to Allah subhanahu wa ta'ala ó pẹ́ nìkan kò pẹ́ nìkan àti ó fún wọn kò sí jábòsí. tẹ́gbẹ́ ńgbà tó wá gbà lọ́dà bùsì ọlọ́yin sọ bẹ́ẹ̀ náà nígbà tó fẹ́ nìkan sáré jẹ́ náà kì í sàbùsì ńgbò fẹ́ nìkan sí náà kì í tó bá wọ́n fi hàn pé ìwọ wọn àmọ́ wọ́n mọ̀ pé kan torí mọ̀ bóyá ọ̀daràn tó ń wù ọmọ torí gbogbo bó bá ti lè jiyàn tó àwọn ò lè mú ọ̀dọ̀ máa lè jẹun àti lè tọ́ di ọmọ náà àbí òye wa tó àmọ́ dáwà gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam là ń sọ yún tí wọ́n bá wá fẹ́ jẹ́ adọ́rùn tọ́ yóò dijọ́ náà. Àríkún ẹni tí a bá ti gba kádàrá gbọ́ kèfèrí ni ìwọ kọ́ ló pè ń kèfèrí nítorí pé tí wọ́n bá pè ń kèfèrí tẹ́lómìnà pè ń kèfèrí wàhálà ọ̀sẹ̀lẹ̀ nítorí pé ìgbà tí wọ́n bá pè yàn kán kèfèrí nítorí àgbọ́yé tó ní òun sì sọ pé òun gbẹ́nu falágbáfọ̀ ìwọ náà kèfèrí ni ọ́ sá so nítorí ẹ̀ ló ti jẹ́ pé òfin ẹ̀sìn Islam dáa púpọ̀ ó tilẹ̀kùn gbogbo wàhálà ó tilẹ̀kùn gbogbo wàhálà tó bá kó ilé ẹjọ́ bá wà tó jẹ́ ti Islam ó fẹ̀sùn kàn wípé mò ń fi ẹ̀sùn àìgbàkádàrá gbọ́ mò ń fi kan lágbájá ó ní sọ pé mò ń fẹ̀sùn pé kèfèrí nìkan mò ń fi ẹ̀sùn ẹnu adájọ́ ní ti jáde mò ń fi ẹ̀sùn àìgbàkádàrá gbọ́ kan lágbájá ìdí ẹ̀sùn mi sì ni pé ó sọ báyìí báyìí báyìí àwọn ẹlẹ́rìí mi sì ni. so bákan méjì ni inú kọ́ sọ pé bẹ́ẹ̀ ni bó ń ṣe wí nu so ẹ kò sọ pé rọ́ lọ pamọ́ òun. tó ń tẹ́lẹ̀ rí rẹ so àbí kó sì prove pé opposite tó so tí yọ bá fail adajọ yọ dájọ́ yọ dájọ́ pétọ́ kádàrá agbọdọ gbọ́ àgbà kádàrá gbọ sọ di o tí ọwọ́ àgbà kádàrá gbọ ní ìtàn àbọ̀gbà gbọ pẹ̀lú ọrọ ọlọ́run tó sọ wá àdìsí tó sọ wá kíní tó sọ wá ó di kèfèrí ó di kèfèrí yìí wọ́n pa ni yéésì pé máa lọ lẹ́yìn lọ lẹ́yìn báwo ṣe eléyàn jẹ́ tí ó bá jẹ́ pófin ọlọ́run bá ń bẹ tá ń lò. kò sí àwùjọ rí bó ṣe rí yìí báyìí kì í sì wọ as an individual lọ́kàn máa wá dájọ́ bá àǹtorí pọ̀ wàhálà ọ̀sẹ̀lẹ̀ ẹ wọ àwọn muslim community àwọn olùmọ̀ tó bá wà tó jẹ́ kí wọ́n para wọn pọ̀ nípa ọ̀rọ̀ fatuwa fatuwa láwùjọ so ẹ lọ wọ́n fẹ̀sùn kan náà bẹ́ẹ̀ níwájú wọn so àwọn wọn aṣọ ìpè tọ̀ ẹ pè wá nígbà tí wọ́n máa pè wá ń gbọ́ kí lẹ́sùn tó fi kàn án báyìí báyìí báyìí báyìí sọ̀rọ̀ ń gbọ́ sí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ló ń wí wọ́n sì ṣàlàyé fún pé kò rí bẹ́ẹ̀ ẹ̀sìn Islam báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ó sì ní à gbogbo ń jẹ́ wíwùn gan fa agbọ̀n kólẹ̀ mọ́ dá sí gbogbo ò nítumọ̀ nítorí pé german kankan lọ́dọ̀ tèmi wọ́n ní ah, kò sí german kankan lọ́dọ̀ tẹ àwọn àdéhùn sọ pé ẹni tí ò bá gba kádàrà gbọ́ kèfèrí ni bí àdéhùn báyìí bí àdéhùn báyìí bí àdéhùn báyìí oníṣẹ́síbẹ̀ àlóhùn ọ̀gbà gbọ́ sẹ́ẹ̀ so gbogbo àwọn àgbáríjọ àwọn olùmọ̀ọ́ àsọpẹ́tọ̀ kí gbogbo mùsùlùmí ọmọ látòní lọ pé lágbájá ń kọ́ káfíìrì ni ó ti di kèfèrí torí ẹ ìyàwó ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ fún òfìlè rẹ̀ lẹ̀ ẹnì kò sì gbọdọ̀ fún lọ́mọ mi ìfẹ́ bọ́bá kú ẹ mọ́ sí sáré àwọn mùsùlùmí lóòótọ́ àlè bẹ́ lórí àlè pa àmọ́ àwọn ń tá a ṣe fún un yóò rí àyòpè bàbà. láì bẹ́ẹ̀ ó máa ṣẹlẹ̀ pẹ̀lú ìwé pé àwọn tájọ wà lálùjọ ládàá gbé bóyá ọ̀pọ̀pọ̀ wọn ò ní mú ẹ̀sìn wọn ò lè fi bẹ́ẹ̀ kà á kún púpọ̀. ọ̀dọ́ máa ń gbìyànjú bí ìwọ̀n ẹ̀sìn bá délẹ̀ èyí bẹ́ẹ̀ kó báyìí kí wọ́n máa ń sábà participate bọ̀ tí àwọn bẹ́ẹ̀ bá dé wọ́n máa ń gbé sórí ìròyìn pé à ìgbàgbọ́ ṣé yóò lè fún wọn bẹ́ẹ̀ èèyàn àwọn kì í fún yàn ní excuse pẹ̀lú jahal fíìmà sẹ̀bí lòhó àyèyọ́ ọ̀lẹ́ ọ̀dẹ́ gbọ̀rùrà. àwọn nǹkan tó yẹ pé a gbọ́dọ̀ mọ̀ ní túláàsì ní nítorí òórùn bẹ́ẹ̀ sẹ́mọ̀ òórùn ó pè lóṣù pa ni. òórùn ni máa yọ lálẹ́ ìpẹ́ ni máa dà láti sẹ́mọ̀ àbójú. àwọn oníyàn mi máa yọ ọ̀lẹ́ ọ̀dẹ́ torí di eléyìí àwọn nǹkan tó yẹ kó yẹ kó clear tí gbogbo ẹni tó ti pẹ́ nu islam kò ní ìdí ká tètè máa ṣàlàyé fún tẹnìkan máa takò láyé ọ̀dọ̀rọ̀ bìlìjà torí níta ti mọ̀ ẹnìkan ní kò sí sọ̀láàtù nínú nínú islam ẹ wá pé aláìmọ̀kan ni a pè ń jò lọ́gba islam ìjẹta ni tó ké kò burú ẹ̀kọ́ ẹ̀kọ́ nípa islam ṣe mọ̀ pé yẹ́sì ìjẹta lọ́gba islam ó lè mẹ́sì mọ̀ nípa ó ti gba islam ti pẹ́ ṣùgbọ́n abúlé onígbé olódo ni gbogbo àwọn tí ń gbé bẹ́ẹ̀ wọn ò máa ń pa islam lè má mú wọn gan tí máa ń ka bá ti àwọn àdìlì ìlàfi pé yẹ́s ibi tí ń gbé ó lè mú mọ́mọ́ nípa ẹ̀sìn islam ẹ̀ fún lẹ́skíwùs àmọ́ èèyàn kan gbénú gbòòrò wọ́n ń gbọ́rọ̀ islam ojoojúmọ́ wọn á ní kò sí kádàrá kan àfọwọ́ káfíìn ẹ̀ tún ní àgbáríjọpọ̀ àwọn olùmọ̀ tí wọ́n lè péjọ síbẹ̀ wọ́n sì jólùmọ̀ tó máa ń pẹ̀sìn dáadáa nítorí kẹ́sì islam wọn bá àdí méjì kọ́bọ̀ àbí òye wọn á gbérú ọ̀rọ̀ yẹn wọn á bọ̀ pé nìkan ṣe báyìí oṣù kìnìún tó bá pè é tó láyé ọkọ̀ láti gbà láwùjọ yín yẹn ìwọ náà nìkan náà lọ wà àtọ́jọ́ umma kò sẹ́lòmíì tí ó túmọ̀ nípa ẹ̀sìn islam bá a mọ́ àbí òye ọ̀ sọ pé tọ̀ pẹ̀lú àlàyé tá a ṣe fún lágbájá kọ́ ló tún kọ̀wé rẹ̀ pẹ̀lú àlàyé tá a ṣe fún lágbájá nígbà takò tó ṣe tí kákágbá kádàrá gbọ́ tá a ṣàlàyé fún pẹ̀lú ní tá a mọ̀ náà Kùránì àti súnà tó tó fi hàn wá pé ní tó bá takú kádàrá kèfèrí ní tó sì kọ̀ láti gbà kèfèrí ńlágbájá dà o. lórí ẹ̀ gbogbo mùsùlùmí wọn gbọ́dọ̀ tún bá a ṣe mọ́ lórúkọ mùsùlùmí ìyàwó rẹ̀ dé wọ̀ fún kọlọ fẹ́ kèfèrí irú rẹ̀ ẹ̀bí òye tó bá ti kú àní sí sórí tí àwọn mùsùlùmí kò ní jogún ẹnìkan ẹnìkan ò ní jogún ẹ̀ torí di eléyìí mọ́lájú. mo mọ tí mo ṣe mo lọ London mo lọ ma àwa máa gbé kádàrá sórí skéèlì máa tán ẹni jẹ yóò kàn sọra rẹ di lásán banza ni yẹn wọn ni kó gba ìjọba yìí mà tó pọ̀ ọkùnrin owó sì ń bẹ nígbà tó bínú ọyàn bá pé kó bínú kọ́ ọlọ́run kádàrá pé kò ní fún lówó yẹn níjọ́ yẹn sòkè àwọn lè ṣe tí wọ́n fi sọ pé kọ́lọ́run kádàrá pé kó fún ọjọ́ náà so ìmọ̀ sọ fún ni pé ọlọ́run ti kádàrá pé kò ní fún ọ lówó níjọ́ yẹn wọ́n fi pẹ̀tù síjà ni pàápàá jùlọ tó bá ṣẹlẹ̀ pé kò padà fún ọ kọ́lọ́run kádàrá pé kò ní rówó yẹn gbàǹjọ yẹn lò àjẹpẹ́ kọ́ wá ń jọ mi ṣùgbọ́n tó bá jẹ́ pín ọ̀sọ̀ tó bá kò lọ sọ fún ọ wípé ọlọ́run ti kádàrá pé ní san gbèsè yìí ọlọ́run ti kádàrá pé ní san sẹ́wọ̀n pé gèsè pọ́lọ́run ti kádàrá pé ní fún ọ lónìí àwọn èèyàn ní bá wọ́n excuse ẹ̀rí pé wọ́n gbọ́n ọlọ́run ti kádàrá pé kò ní san lónìí kò ní fún ọ lónìí àmọ́ wọn sọ pé ti kádàrá pé ní san gbèsè yìí pé ní san padà tẹmọ pé ìnísàdà láéláé nù wọn fi àjẹnu ṣẹríà nítorí pé a kì í fi kádàrà a kì í fi sẹẹrì lórí àti sẹlọ kọ yáwó má sanwó ẹ̀ṣẹ̀ ni àbí ẹsẹsẹ ẹ̀ṣẹ̀ ni ọ wá gbọ́dọ̀ fi kádàrà sẹẹrì lórí ẹ bí ẹni tó jíwó olówó náà ni tó ní Ọlọ́run ti kọ pípé màá jí owó yùn torí di eléyìí ẹ fi mí lẹ máa lọ àwọn aṣọ pé Ọlọ́run ti kọ Ọlọ́run ti kọ pé ká gé ọ lọ́wọ́ ṣe òkèlè kó ẹ̀yin ó ti sọ táyà sí lọ́rùn pé ọlọ́run ti kọ́pá ju ọ̀nà. ẹ̀jẹ̀ <laughs> láyẹ̀ tí wàá ṣe ìdúgbò yá fún àpẹẹrẹ sí ìyànjú ẹ̀ òní wá ò pé owó yìí pé màá fún ẹ lọ́la ìgbà tó mọ̀ máa fún ẹ̀ pa lọ́la mo ṣe bóyá o ti ní certain place bóyá bí ẹ tó tajà ètò lọ́pẹ́ tó bá tajà lọ́la mo máa fún owó yẹn tí wọ́n ẹ̀ ó fọmùkọ́ sí ṣé kò ní gbogbo àìkọ́ tí ó sàtìn ló bèèzì àdéhùn social media tí àlẹ́ yẹn bá wá yẹ tí kò ṣe kó òògùn fún yẹn kò jẹ́ ọkọ̀ jà. offline bọ́ sátìn bí ọ̀dà tìn kò sí tọ́ sátìn àfi tọ́lọ̀mùbá jẹ́ ọ̀sẹ̀ àbí òye torí di ẹlẹ́yìn bọ́ bá dọ́ lójúbo ló ti lè ọgbọ́dọ̀ sọ pé gbowó ẹ̀ lọ́la láì sọ insha allah wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa in sha allah ọgbọ́dọ̀ sọ pé màá ṣe nǹkan lọ́la àfi tọ́lọ̀mùbá bá fẹ́ nítorí pé tó bá sẹ́tìn pé ó ń bẹ lọ́wọ́ mi lónìí ó lè sẹ́tìn pé kò ní sówó lọ́la torí ẹ̀ lópin ìgbà tí wọ́n sọ pé wàá gbowó rẹ lọ́la insha Allah tó bá tẹ́tì ń bá lówó lọ́la kò sẹ́ni tó lè bú mi nítorí mo sọ pé tọ́lọ́wọ́n bá bá gbà tọ́lọ́wọ́n bá bá fẹ́ ọlọ́wọ́n bó ti gbà kíkẹ́ kí n rí ti ń san fún ọ lópin ìgbà tó ti pé mo wá èrè tó kò sẹ́sẹ̀ mẹ́ àríkùsọ kéèyàn ọmọ ok. láti kan máa ṣe wà á dà ṣèyàn láwọn láti lọ lówó lọ tó fẹ́ ṣe ọ̀bí pàwọ́ tó pọ̀ owó bẹ́ẹ̀ láti dàgbàdà fún wọn láti lọ pé ó ti fẹ́ẹ́ ṣẹlẹ̀ tó bá pè wọ́n tó bá dàgbàdà fún ìgbàgbé tó lọ lórí àti àgbàgbé ọlọ́run fún àwọn ọmọ. àmọ́ àwọn náà gbàdájú pé ńgbà tá à ń lò ó tí wọn ò sì sírò rẹ̀ pé owó ẹnìkan là ń lò jàǹbá kan là ń ṣe àbá àgbà bẹ́ẹ̀ nà án àgbà bẹ́ẹ̀ torí pé ńgbà tẹ́ ń ra káàdì kìí ṣẹni tó dálé sẹ́lẹ̀ gan lọ́n ra káàdì lọ́wọ́ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni o sì gbà kówó tẹ ẹni tó níbi iṣẹ́ lọ́wọ́ torí délé ńgbà tí wọn náà bá tìlú tó pọ̀ tí wọn ò sírò rẹ̀ ọ lọ bá olúlé sẹ́yìn ike mo ti lo two hours láti jẹ́ pé ẹ sírò rẹ̀ ẹ ṣírò jẹ local and international calls. àbí òye ọ wọn san padà nítorí kẹrù ló lè bá fúyẹ́ tó bá di lọ́la fìyàmù kó lè bá jẹ́ pé polybag ló fi irúsẹ́ rẹ déwájú ọlọ́run èsì ghana mọ̀ fún un. bẹ́ẹ̀ni pápá MTN four hundred naira ẹ ra káàdì láì báyàn sọ̀rọ̀ twenty naira wọ́n sì já gbogbo four hundred hundred naira wọ́n já láì tí bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ so gbogbo ẹ̀ lọ́lọ́run dájọ́ gbẹ̀ndẹ̀ àfihàn àwọn wa ní tit a ní sọ pé tit for tat torí tẹ́ bá sọ pé tit for tat àbòsí ọ̀wọ́ bẹ àwọn já four hundred naira ìwọ jẹ four thousand naira àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ so àbí àwọn já four thousand naira ìwọ jẹ four hundred naira ẹ̀rí kíkọ̀ dáa. so balance ò sí mbẹ torí de eléyìí báyìí kí wọ́n yàn wọ́n jẹ ọgbẹ sanjọ gbẹ̀ǹde sàn ju kí wọ́n yàn wọ́n jẹ lọ káwọn ọgbẹ sanjọ gbẹ̀ǹde pé tó bá kéke fèrè di ibi sẹ́yẹ ọlọ́run ní ní kí wọ́n dá o dúró tó bá jọ gbẹ̀ǹde wọ́n kọ́ fún wọ́n kó gbogbo ẹ̀sán rẹ̀ fún àbúrò yìí pé torí pé òun ti jẹ́

ní kí máa lọ kí n kú kò sí sílẹ̀ bẹ́ẹ̀ yẹn. asùnà bóni kọ́ ọmọ lọ ọlọ́run ọgbà yẹn jẹ ọgbẹ̀sán rẹ̀ ń jọ gbèǹde àbí òye big deal ni small deal ni kọ̀ọ̀kan lọ́hùn ẹni wọn kó ẹnìkan bá jẹ lọ́dọ̀ rẹ̀ ń jẹ àbòsí ọ̀sán ètò wọn náà bá jẹ ọ̀sán torí gbogbo wa pátá la wa ikọ̀ wájú ọlọ́run ẹrú ọlọ́ọ̀ni wa so ilé yẹn bó ti jẹ àyíkú kẹrẹ. àká ní bóyá lọ́sàn-án kan wọ́n ti mú kóòdù fún wa pé káfí ṣe kọ́ pé mẹ́lì kọ́ fún that particular time ti ti ìjọ yìí wọ́n àwa pọ̀ bóyá bóyá láti iléeṣẹ́ wọn ní ìpínlẹ̀ tiwa láti máa ń pé ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn máa ṣe irú nǹkan báyìí kí wọ́n máa ṣe. bóòlù ẹ̀sìn mọ̀ pé iléeṣẹ́ wọn ló ti wá sẹ́nìkan lè ṣíìsì íńjìnì wọn níbi kọ́ máa rídìí agbọ̀nmọ́ ń gbọ́ lọ́kùnrin bí ẹ dá ẹ nọ́mbà báyìí ẹ bá fi sì rí pé bẹ́ẹ̀ ni torí délé kò lè ṣe é ṣe náà àfi kọ́mpìnì yẹn náà ló lè ṣe ìṣẹ́rù pé ẹnìkan ẹnìkan lè jálu kọ́mpìnì yẹn pé kó sì máa pé kẹ́ ẹ máa lo nǹkan wọn lọ́fẹ̀ẹ́ bóòlù náà ti ní tẹkinọ́lọ́jì tó ọ̀rọ̀ owó lélẹ́ ìgbà. wọ́n fẹ́ máa fóònù lọ́fẹ̀ẹ́ àwọn náà dáńjọ́ gbèsè ìwọ tó pẹ̀lú olè tẹ́ẹ̀fì yẹn ní ẹlẹ́ni jẹ́ a ọlọ́run ọba yóò ṣe ìdájọ́ ìjọba jọ ìpínlẹ̀ ọ̀gbọ́n àríkùn sọ̀rọ̀. tọ́ba jẹ́ pé machine wọ̀ ní problem sáfọ̀dọ̀ wọn lọ machine wọ̀ ní problem àwọn èèyàn wá ń pọ̀ báyẹn tí ò ní tó kẹ́kọ̀ọ́ pọ̀ wá lọ kó wá sọ̀rọ̀ lọ létà ni tàwọn wá wá ṣẹ́jì mẹ́sẹ̀jì pé machine àwọn ló ní problem o tó pé àwọn ti rectify ẹ̀ pé gbogbo kọ́ọ̀lù tó ti ṣe wàá sanwó ẹ̀ bẹ́ẹ̀ nígbà mi wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ gbogbo àṣìṣe tí wọ́n tó bá ti ṣẹlẹ̀ tó bá ti lè ṣáàdì iṣẹ́ tirẹ̀ wọ́n kọ́ gé àwọn owó yẹn tó tó má gé bẹ́ẹ̀ wàá dúpẹ́ fọlọ́ tí wọ́n bá sì lè gé bẹ́ẹ̀ wàá wo iye tí ọ̀rọ̀ tó ti sọ jẹ́ wàá fi ṣe sàrà kọ́nà wọn fún ẹni tó nílé iṣẹ́ ńlá dáa rẹ̀ kò bá jẹ́ kéfèrè torí kí wọ́n lè bá a bọ̀ sòṣùgbọ́n gbà tó ti pé nàìjíríà ń bè ẹ̀mí ìyànjẹ ló ti pọ̀ jù fún àwọn èèyàn iná làwọn ìbéèrè yìí ti pọ̀ torí kò sẹ́nìkan tó lẹ́mí àmánà kan lọ títí wípé ẹni tí kinní kan ọ̀tọ̀ sí ní pé ní kinní kan fa so eléyàn ti pọ̀ jù ń bì so nítorí délé ibi tá ti ń pààyàn ọlọ́run gbogbo béèrè yóò lè wáyé láéláé torí pé ogun èèyàn nífẹ̀ẹ́ jẹ kọ́bọ̀ ẹnìkan lọ́nà àbòjù kálukú bẹ̀rù ìjọ́tọ́ tí ó sọ fún kó o ṣe báyìí o ṣe báyìí o ṣe báyìí tó owó tó fi san tí gbowó náà kò sí sówó tó jẹ́ gbogbo kọ́bọ̀ wa tí yẹn jẹ àwọn yáàfì rẹ̀ àyáàfì rẹ̀ àlè yáàfì rẹ̀ tòtẹ́ mọ̀ kó sọ pé gbogbo kọ́bọ̀ tó náà ẹ dákun tí ń tọ́ jẹ sẹ́yìn yáàfì ẹ̀yìn wọn á fẹ́ jẹ tiẹ̀ <laughs> tó

àkọ́kọ́ sísọ fẹ́ni tí ó ń gbìyàn lọ ibi téèyàn ń fẹ́ pẹ̀lú mọ́tò àbí pẹ̀lú mọ́ṣíìnì dúró dè mí mọ̀ ń bọ̀ èdè yún gan èdè ẹ̀mí ìyànjẹ ló bì àbí òye torí pé sẹ́ẹ̀tì ọ̀gbá ká dúró dè yẹn nítorí bá fi lè mú ọ sọ pé kó dúró dè ọ san owó tó tó owó ibi tó gbé ọ ń fún ná ẹ bá lè dúró dè ọ kó dúró kẹ́ kọ́ntínú. àmọ́ tí ọba ti lè dúró sẹ́wọ̀n kó ti gbowó sẹ́rẹ̀ sàmọ́ dúó tèmi mọ̀ ń bọ̀ ẹ̀mí yẹn jẹ ló bí wọ́n náà lẹ́mí àti yẹn jẹ ṣé iṣẹ́ ìdúró ní sẹ́ tiẹ̀ náà tòun náà gbọ́ ọgbọ́ pítọ̀ bàbá yìí ò ní sá lọ ẹ lọ kábọ̀ tó sì retí títí kò rí ọ tó rò pàdó àníwọ̀n ṣe ni wàláì kò ní sàdùà. kódà tó bá rẹ́ lómi ìgbé tí ó san tírípù owó tiẹ̀ kò ní sàdúà yóò pòṣe ni ìgbà sépè pòṣe nǹkan tẹ̀wọ̀n kọ́ ọ̀ràn ni wàlá ọ̀ràn ni torí di eléyìí àwọn dúró de mi wọ́n ń bọ̀ wà á ti sí pé àti ibi títí ń gbé ọ bọ̀ síbi tẹ́ ti dé yẹn ó tó thirty naira nínú fifty naira tẹ̀sọ̀ gba thirty tó o bá tètè rí mi máa lọ ọkàn tiẹ̀ náà balẹ̀ àbí balẹ̀ náà balẹ̀ ẹ̀jẹ̀ bó ti dé torí ẹ̀ ló ti jẹ́ pé táxi ti ń lo mítà ara bàbí tó bínú nítorí pàtí wọ́n bá wọ táxi tó gbé ọ dé wọ́n ti pè é tó gbé ọ dé jíbì tẹ́wá dé jíbì ta kílò sí lọ́n lọ ọwọ́ á rí nǹkan kan tó fẹ́ rà ọwọ́ á ní ẹjọ́ ẹdú mo fẹ́ ra kíní bá kó burú yóò dùn yóò sì máa sọ kọ́lá yóò tún tẹ̀lé ọ̀tá àwọn táxi man tí wọ́n ń lo mítà tó gbọ́n o yóò tẹ̀lé ọ kò síbi tó sá lọ so ńgbà tó bá ra tán ni ó túbọ̀ kó wánu ọkọ̀ mítà ẹ̀ sá ń rì ńgbà yẹn bá ti sọ̀kalẹ̀ bàbá o a ti lo one hour thirty minutes orí rẹ̀ lọ́sàn-án wo ẹ̀yìn rìn mélòó la rìn gbogbo ìtàǹfin máa ń pẹ́rù kánkó so nítorí délé ìtorí gbogbo ẹ̀ náà ló bì kẹ́ ẹ má bàa yẹ̀yẹ̀ ọlọ́ọ̀ni látàbùlẹ̀ múná wọ́n látàbùlẹ̀ múná ẹ má ṣàbòsí òun ò sì gbà fún ṣàbòsí fẹ́yìn náà subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت